tètè mójútó o ṣọ́ọ̀gbà nǹkan rẹ̀ o. kí ló dé sí ọ̀gá láì nígbàgbọ́ ohun tó o bí tètè rí i. because tètè rí mi she is a non believer. a lè fòsì ẹgbẹ́ rẹ̀ kó ṣe nǹkan táwa fẹ́ nígbà tí o ti rẹ̀ bí láti ṣe. tí bá ṣe tán lọ́jà wọ́n láì tó lásìmọ́ bí lọ́la sí láwọ̀ wọ́n sọ pé èmi kọ́ ló fẹ́. ọlọ́run ọba wa alekiola ó sọ nínú alekuran ó ní wípé ká má ṣe bá wọn bu ọlọ́run wọn kí wọ́n má bàa bu ọlọ́run wọn. tó bá bá lọ jà ìyẹn kojú mọ́ wọn. ó lẹ́sìn lóòótọ́ àmọ́ kò ṣe tiwa. ẹ̀sìn bàbá mi ó ju gbogbo ẹ̀sìn àtọ̀hún ní ìwà tó rú pamọ́ yà ń lọ. ọlọ́mọ òrìṣà ni. má fi owó ara ẹ̀ di alẹ́ ara ẹ̀ rú. ó nà láàgà fúru rọ̀hìn lọ́lọ́ ṣùgbọ́n alìjẹsà ò lè sá ọmọ kò sí nǹkan tí èèyàn bá ṣe náà tí èmi kẹsà. béèrè ọ̀nà. mo ní kí ẹ máa pè mí ní Odùtọ́lá. karamọdé <laughs> karamọ alájì. ṣèyí kí wọn kò lè dé mẹ́kà bó ṣe wáyé. níbo bó ló ti fẹ́ rí. <laughs> tí wọ́n ń pè wá ṣòro bí lẹ́nu lásán ni. Five, six. Five and six. Ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá. Afúni ló ń jẹ máa wo bẹ̀. Omi dúdú fojú jarọ. Ó rí aṣọ mọ́lóló. Ó funfun bíi yín àlàyé. Ṣáà iná sọ pé ẹ fẹ́ rí mi ẹ̀yin lẹ book appointment pẹ̀lú mi. àwa ni five and six ò sí mọ́ ò kárẹ́ ní bárìn lókun. èmi àti six ní láti rira. wọ́n fi ìgbésílẹ̀ fagbépo àti wasatem movement there. good information. kókèrè eh, eh, kókèrè ó eh, sọ bẹ́ẹ̀ lóòótọ́ ah! kí la máa ṣe báyìí. ọmọ bọ́ọ̀lù ẹrù rẹ. mi ò tí ì mú wọn lọ́rùn ọwọ́ o bó tó bá ti rìn ṣá máa fura. ojú tèmi ò sí bọ́gà tí wọ́n lè jẹ ìyá ọjà ṣé ó clear. rárá o balabala ló ń wò ó nígbà tí ó tó bá yá clear. òkú ni ẹ ní àbáláyé torí mo fẹ́ tún òkú ẹ̀ pa. ibo lọ́dọ̀ ẹ náà bẹ́ẹ̀. the book of streets no database. You get down now! Speak down! Papi, yóò kẹ́ tí mo gbé tẹ́lẹ̀ sí àbíṣà pọ̀. Ọmọ ọgbọ́n ni ẹ, ọmọ ọgbọ́n back, but what's back up? Break pictures, baby. 我要摸龟，抱起我撸一撸。 sùn máa ń tí ẹ ń disturb mi ẹ ń fi kókó kí ni distraction ló máa ń kàn ẹ wo tí o bá ṣe pé fóònù mi ti kú gan àwọn tájọ́ ń lọ pátí wọn á ti fẹ́ pè mí pa pátí ńlá mo ń lọ. ẹ calm down ẹ calm down kí n lè ṣe kíní ìkíá ẹ mọ̀ pé makeup náà máa ń take time kò easy. okay ah ẹ dání sùúrù. ó ti tó two hours ní ìsìn. àǹtí ṣe máa calm down kò ń ṣe fault mi náà kò ń ṣe fault mi. No ẹni oily face mo ní láti patch gbogbo ẹ̀ mi ẹ máa ní sùúrù ṣe ti rinse nǹkan tí mò ń ṣe ẹ ti jẹ́ kó ẹ. oògùn mo lè ah, sọ fún ẹ tí ẹ bá kàn dà gbó kíní ẹ̀ ń sìn ti stain òkè ó ti stain níbi òkè mi ẹ jẹ́ n fi fóònù mi wò. ẹ ní sùúrù ẹ ní sùúrù mo ní kẹ́ máa calm down make up ń ṣe easy something. Ah, gbogbo kíní iná títí iná ni mò ń ṣe. mo ti gbó mo ti gbó mo ń kánjú. ẹ ń kánjú ẹ ń kánjú ṣé tí mi ò bá ṣe kó fine ṣé ẹ máa lè lọ síbi tẹ́ ẹ lọ ni. Ah. ó máa ń sùn mí nìyẹn téèyàn bá fẹ́ ṣe make up èèyàn máa ń ní sùúrù ni i take my time to do make up i take my time máa ń like gbogbo ẹ perfect. nísìn just because of you torí pé tí ń complain mo fẹ́ fún yín ní good good run ṣẹ́ẹ̀tì ṣẹ́ẹ̀tì rí kò ń ṣe fake àti mo lọ sí kò lọ rà gan-an hmm, kò easy àwọn ń lo fake makeup ń rí báyìí èmi gan ti rọwọ bẹ ṣe gbé bro mi sókè calm down nígbà ni mo ṣe ní sùúrù látàárọ̀ ah. two hours náà ó pẹ́ pẹ́ pẹ́. ẹ bá ń dinú. ah ẹ má ẹ kó jábọ́. ẹ kó jábọ́ mò ń wò kódà ìpè tọ́wọ́ yín yẹn ó tóbi sọ. àǹtí ṣebí mi ni mò ń ṣe nǹkan èdè ní sùúrù mink ni mo rà kò easy this is kíní ìwà expensive ẹ wò kò ń ṣe fake mi ò ń ra fake òun lélẹ̀ mi ò ń ra fake mi ò ń lo fake sneaker ah, calm down ẹ bá ní sùúrù ẹ máa enjoy mi gan ẹ délé mú kẹmú yẹn wá bí àti gbẹ ẹ ṣojú yín sílẹ̀ ẹ má dì tán ẹ má dìjú tán ẹ kọ̀ wọ́n. àǹtí ẹ̀ ń wò mí gbogbo ojú yín fọ́ ẹ ṣe báyìí. ṣé kò gbìn ah, lọ tí ó bá gbìn kí n lè rí tẹ ọkọ títọ́ ta. ó filẹ̀ kó dà pé ó yóò wo orí mi ló wà ní àbọ̀ àǹtí ẹ̀ṣẹ̀ jẹ́ ìṣojú kejì táyì ti ń lọ mú láwọn ọ̀dà customer tó ti ń pè mí olóhùn service bíi méjì lónìí. àǹtí àǹtí ẹ̀mí ẹ má bínú ṣé fọ́ ẹ̀jì mi lẹ́ kejì náà sí ẹ dájú ah, ẹ jọ ẹ fún mi glass ẹ jọ fún mi glass. ó jẹ́ mo fẹ́ snap ẹ̀ máa ń snap iṣẹ́ tí mo ẹ jọ ọlọ́ọ̀ ni mo fi bẹ̀yìn ẹ jẹ́ ń wo mi rẹ̀ kí jíjẹ́ dàbẹ̀ ni pé ẹ fi sí fún ọ olórí burúkú ni yín ni. èwo ah, ah, ni tèpè kí ló dé ń ṣépè fún mi mo fẹ́ spray ojú yín ni mà kó lè fún mi perfect. ẹ ẹ gbọ́ orí burúkú lọ ṣe fẹ́ kọ́ ọkùnrin. jọ ṣé tó ń pè mò ń lo ẹ fún ẹ àbáyé ò fẹ́ dáa ni. àǹtí àǹtí àǹtí ẹ kàn ẹ ní sùúrù kẹ calm down kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀ gangan náà ìgbà tí mo ti ń ṣe mékọ̀pì náà ni mo ti mọ̀ pa máa padà ní problem tó ìwọ̀n balẹ̀ yẹn ń bóra mọ́ tó ìgbà tí mo ti ń ṣe báyìí tí mo ti pẹ́ lómi lára gbogbo foundation tí mo lò bí mo ṣe wà yìí tí bá mú èèyàn dúdú tí bá ṣe mékọ̀pì báyìí mi ò kí n lo odidi foundation fún yín náà mo ti lọ́ọ́ nù sà fún yín kí ló ṣe kí ló dé èló lẹ́sàn ẹ̀sán eight thousand eight thousand fún mékọ̀ àtìgbà yẹn mo ti mọ̀ pé a ti máa ní problem ẹ ti ní sùn ní kíni ẹ ti ní sùn kí n ní ṣe àwọn oríire ṣe é ní wo ẹ ẹ má ṣe. ṣé ẹ ní kò fún mi. ṣé mi lọ fẹ́ nà. ẹ ní kò fún mi. máa ní ẹbí ní kò fún mi. máa fi yé yé yé. ẹ jẹ́ rí ẹ jẹ́ rí ẹ yẹ sílẹ̀ bàbá máa gbé bọ̀ lọ́wọ́. yé wà á lọ àgbélé wọn. ẹ wá lọ rí wọn. jaba wele awu meri jaba wele awu meri jaba wele jaba jaba wele awu meri jaba wele awu meri jaba wele awu meri omi lóru kó mu yóò sẹ́ ẹ̀rí mi pé ó ṣe jẹ́jẹ́ o. Who is there? Ẹ ká sàn. Ẹ jẹ́ abẹ́rẹ́ ẹ̀rí mi pé. Dáàdì wa, ẹ̀jọ̀ ń tòun lọ, ẹ má bí. Wọ́n sọ fún wa pé ẹjọ́ ń lọ pàtì wa. Tó bá jẹ́ pé ti make up ni, ẹ̀rí mi pé máa tún ṣe. Màdàmú. Sá. Yẹ́tọ́ ọ̀rọ̀ ẹ̀ kò bá mi lọ. Ǹbá yẹ kojú rárá. Sẹ́yìn lẹ́mí mi pé. Èmi kọ́ sá. Ẹ pè fún wa ẹ̀jọ̀. Ó kẹ́ ní client o. ǹsùn yẹn má bínú. ìwọ tún ni ìwọ tún ni ó tún padà wá jìyà bíbá ẹ̀rí mi pé. ó ó ó ó mú àwọn boyfriend ẹ wá kọ́ wá náà sọ́rọ́ ẹni tó mú wáyé ó ní máa fi ṣe pàṣọ tí màá fi nù. ẹ̀rí mi pé stop ẹ̀ kí ni ó tún gbọ́ pẹ̀lú ẹgbẹ́ wọn. ẹ̀mí ni kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ ṣe ẹ wo nǹkan ṣe fún sí ojú ọmọ arábìnrin yìí sí mi kọ̀pìlélẹ̀. ẹ jọ ṣé ìgbé ìgbé ìwé ìgbé. ẹ tún wá ṣe nǹkan tí yóò dáa fún tán ẹ tún wá fi àjẹlẹ lórí àgbẹ̀. ẹ wọ ọkú àti yìí náà kì í gbọ́rọ̀ àti yóò ń gbọ́rọ̀ àti ìmọ̀ sọ fún ọ pé ìwọ̀n balẹ̀ yóò ń bóra mọ́ téèyàn wà bóra ẹ normal person ti bá lò fún ọ̀rẹ́ mi sì ṣe ẹ ti rojú ẹ ti bá lò fún black person mi ò kí ń lo just small foundation but àwọn half foundation mi ti tán gbogbo ẹ ló ti tán wọn tún wá ṣe tán tún wá lẹ́nu bìlìbìlì ló tún sọ wọn ní sùúrù wọn ní sùúrù ẹ fẹ́ arrest mi under arrest pé kí ni kí ló ṣẹlẹ̀ kí ló dé láti bo síbo lórí kí ni lórí nǹkan tó ṣe. police sọ̀rọ̀ tí wọ́n please move abẹ́rẹ́ station ẹ̀rọ ìrọ̀rẹ́ ṣe ẹ̀rọ ìrọ̀rẹ́ ṣe ẹ̀rọ ìrọ̀rẹ́ ṣe please. ṣé dábì ló yà dá fún ẹ. madam ẹ lọ sí àlẹ́ ìjọ. yẹ́sì yẹ́sì yẹ́sì ṣé wọlé ìjọba. onídùúró èrè tẹ̀lé wọn lọ tẹ̀sán. èrè fẹ́ dáadé o. ọ̀ ní tẹ̀lé lọ. tẹ̀lé lọ tẹ̀sán ló fẹ́ fà yín. lọ́ba ìwọ náà ní tẹ̀sán tó ṣe. òfẹ́ fún lábàtà ayọ̀ sí. omi lóru kó mu yóò ní. ó mà ti mú lọ kó mu yóò sẹ́. ẹ̀rí mi pé ó hmm? ó ti dé bá wa solution kẹ̀kẹ́ ká wa ọmọ ẹni ò ní burú títí ká fi gbogbo alamọ̀ pé nǹkan tẹ́rì ṣe ò dáa in fact ó kù díẹ̀ káàtó tí mi ò fi lè tẹ̀lé wọn lọ ìwà tó wù yẹn ò dáa so ẹ jẹ́ ká wá solution bá ṣe máa lọ gbàálẹ̀ ìyẹn ni mo ní ká sọ báyìí. iyẹ̀kùn èmi ò mọ ah, káfíkì ló máa ń ṣe ẹ tó bá fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ náà. ẹ ṣe èwo ṣe jọ a máa wíru wàwá. ẹ eh, èwo nìyẹn ẹkùn náà rọ yìí iye ẹkùn lóyún mi ò bí ọmọ tó jẹ́ ẹkùn iye ẹkùn tó bí ẹkùn yìí náà ni bí wọ́n ṣe fẹ́ lọ gbà tèmi ṣe wà yìí tí mo ṣe kó ní mo wọ́ yìí. ṣé ìkan tó máa sọ wọn. kí ni kí wọ́n sọ. wo babe a ní ọ̀rọ̀ yìí mọ́ra wa lọ́wọ́ bí ẹni gbàgbà ọtí o ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ gbogbo wa la dẹ̀ mọ̀ pé nǹkan tí ẹ̀rí ṣe ò dáa àdẹ̀ lè fílẹ̀ pé kó lọ sẹ́wọ̀n ọmọ tó jẹ́ pé ó rí ẹ̀ ò straight tẹ́lẹ̀ kó wá jàgà tún lọ sẹ́wọ̀n ṣé kò ní máa ṣe bí aláǹgànà well eh, èmi mọ one or two people kan tí mo mọ̀ pé mo lè pè lórí ọ̀rọ̀ ẹ̀ àwa mẹ́tẹ̀ẹ̀ta máa ní ìdá ti lọ. a máa ń lo òkú sí ìkan tá à ń ṣe inú wọn reason tí káfíṣe máa ń sọ̀rọ̀ báyìí wẹ́rẹ́ àsìwọ́dẹ ló ń sọ fún wọn pé mékọ̀pù yẹn fààyè o mékọ̀pù yẹn da àṣeyàn burúkú yẹn. ẹ wo èmi nígbà tí mi fẹ́ sọ mo adé àti wọn mú wáyé dà o kò sí ìbá lọ́ọ̀sìn tó bá wá fẹ́ bí ẹ fẹ́ kẹ pé mẹ́ta pàǹtẹ́ lamẹ́ríkà. ìwọ kọ kí ni wọ́n ń ṣe irú ọ̀rẹ́ wo gan-an ni ẹ ah. irú ọ̀rẹ́ wo ló bá gẹ̀ yìí ṣe àti ẹ̀mọ́ owó èèyàn tó jẹ́ because a máa wíru wa máa wá wa bọ̀ a máa wíru ni kí ló dé gan-an. adé ni o tó ń lọ́ba because ìwọ yìí gọ̀gọ́ náà ni wọ́n máa jẹ́ lọ́ máa fàtẹ́gùn ṣé bẹ́ẹ̀ ni tẹ̀sí máa ń sọ síta pé nǹkan tó ṣe ò dáa ṣé mẹ́kọ̀ọ́ pé ò dáa ni. tó bá jẹ́ ìwọ ni nǹkan tó ṣẹlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ sí bá ṣe máa dìde fún ẹlẹ́yìn lélẹ̀ bá ṣe máa support ẹ̀ lélẹ̀. Hmm. ìwọ náà ni because bá ṣe ń kọ́ ló ń parẹ́ bí ipò ní adright jù wá lọ I don't understand. ìjọba ló ṣe papọ̀ wọ́n ń kọ́ wọn parẹ́ jọ ájáìtì wọn ni mo ní jọ ṣó papọ̀ ní kíkì lè ní dè egbògi mò ń tà báwo ló ṣe papọ̀ èkó jọra wọn rárá. nǹkan tá à ń sọ náà nìyẹn. ṣebí ìwọ gan ló ń tẹnu mọ́ pé makeup yẹn fine so ìwọ gan ló yẹ kó lọ kó ń ṣàwà. ó ní ìdòwò ṣé kò fà á tó bá fún àìmá tẹ̀lé wọn torí mo pe nǹkan tó ṣòro dáná ni. ọ̀rẹ́ ò ń ṣèṣì mò ń bọ̀ jẹ́ nǹkan kú jayé ná. èèyàn burúkú yẹn o ah, ó yẹ kí n tètè wá bí ṣe wọn máa sá fún ìwọ gbọ́ ni ìyá burúkú kọsí wọn lọ. mo tí ìyá àfẹ́ ṣe pẹ̀lú bàbá àfẹ́ ò dáa wọ́n jọ bímọ ni wọ́n dẹ̀ fẹ́ ṣe ìyàwó fọ́ọ̀mù ṣó yẹ kí ìyá àfẹ́ má sọ̀pọ̀tì bàbá àfẹ́. àṣé tí ò bá ní kó lọ jalè. kí ló dé tó lóhùn òní. Ah, ah. gbogbo àná alájọ mọ tó bá yẹ pé hmm, bàbá àfẹ́ ló fẹ́ ṣe ìyàwó fọ́ọ̀mù eh. ó rọ̀ ọlọ́run lásìkò tó fẹ́ ṣe ó ní eh. tó fẹ́ fi ṣe ló ṣe mọ́jọ́ Ah, ah. ṣé ìjẹ́ pọ́n jọmọ́jọ́ ni. ọ̀ọ̀ wọn jọmọ́jọ́ o àwọn ọjọ́ mú ọjọ́. ta ló sọ bẹ́ẹ̀ fún wọn. tí ìyá àfẹ́ sọ fún mi nìyẹn. ìyá àfẹ́ o ìyá àfẹ́ ah ìyá àfẹ́ ò dáa. ṣé irọ́ ló pa ni. irọ́ ló pa o. wọn jọmọ́jọ́. wọn jọmọ́jọ́ ni wọ́n jìjọ mú ọjọ́ ni ó yẹ kéèyàn yẹra fún ìyá ìfẹ́ gbà. ẹ ṣé kó parọ́ ni. ọ̀ọ́. ṣé wọ́n wà ní ẹgbàá tó jókòó sọ ni. Ah, bí mi bá sí ń ọ̀tọ̀ ni tó sọ fún wa ọ̀tọ̀ ni tó sọ fún ah, ah. mi nìyẹn. tó bá sọ bẹ́ẹ̀ fún ẹ ṣé òun gbọ́ mi tó bá sọ bẹ́ẹ̀ fún ẹ mo gbọ́ mi ò dá ẹ lóhùn ah. kí ṣe pé tí ń dùn mí kí ṣe pé mi ò ríran rí ẹ ní kí ló dé ọmọ yìí ò lọ́rọ̀ gbọ́. má bọ̀ bá. bọ́ síbi bọ́ sápá bí má bọ̀ bá. mo yọ àbí kí ló lóòjẹ́ náà. ó dẹ̀ bẹ́ẹ̀ ni pé ó di ó fi e, igi ó fi di etí ẹ̀ àbí àbó wo elépo ló lò torí mo ní pò kí n gbọ́rọ̀ ṣé o ò ní ìyá tó ń bá ẹ sọ̀rọ̀ tó dẹ̀ ń gbọ́ ni torí mi ọmọ tí mo bí mo bá sọ̀rọ̀ ó dẹ̀ ń gbọ́ ẹ mélòó ni mo ti sọ fẹ́ pé kó má wà sínú ilé yìí mo ní mi ò fẹ́ ẹ pẹ̀lú ọmọ mi àbí nǹkan mi wà ń bẹ̀ mí ṣé mo torí tiẹ̀ bí ọmọ mi. ìyá tèmi jí. jẹ́ kí n bá sọ tọrọ ọmọ eléyìí ò mọ kò lóòótọ́ ọ̀rọ̀ gbọ́ o. ṣé mo ṣe nínú wa. alábòsí lọmọbìnrin yìí alábòsí ni mo ti sọ fún mo ní mi ò fẹ́ kó wá síbí mọ́ kí ló dé dandan ni òde wọ́kọ̀ tiẹ̀ síwájú mo ní òun lè fẹ́ ọmọ mi òun lè fẹ́ òun lè fẹ́ tíyà tiẹ̀ bá ń bẹ sọ̀rọ̀ tó o bá gbọ́ èmi ń bá tèmi sọ̀rọ̀ ó dẹ̀ ń gbọ́ o ó ń gbọ́ sí mi lẹ́nu má débí ìmọ̀ máa bá tiẹ̀ lọ máa bá tiẹ̀ lọ kí ló fẹ́ ṣe ta ló fẹ́ pè sori kò lẹ́kọ̀ọ́ ara tí mo sọ ni. Ah! Ah! Ah! ẹ gbà mí tá a máa gbà mí ìyá di méjì ìyá di méjì ìyá di méjì má lọ má lọ má lọ má lọ má lọ má lọ. olóṣù tó wà ló kẹsẹ́ ní mi ò gbọ́dọ̀ rọ́mọbìnrin lẹ́nu ọ̀nà mi mọ́ o ó kàn rò pé mi ò ṣe dáadáa ni. ó ṣe dáadáa o. ha ha ó dẹ̀ bọ́ ọmọ lọ́mọ bẹ̀rẹ̀ sí ní fọ létí kí ló ṣe fún ẹ. ọmọ lọ́mọ yìí ló lọ́rọ̀ gbọ́ ni etí ẹ̀ di ni mo ní ni ò fẹ́ pẹ̀lú di méjì eh? ṣé wo rí bó ṣe rí ni. báwo ló ṣe rí. ó rí bó ti dàbí màmí wọ̀ta ni tó funfun fòó tó dàbí òní gbogbo ó kó gbogbo ẹ̀ síta ó rin hòhò lóun wọṣọ ṣé ìwọ ọmọ ilé mi máa fẹ́ fún ọmọ mi gẹ́gẹ́ bí ìyàwó ṣé mo lè kóṣù lọ dé àwọn eléyìí kí ni mo lọ tọrọ ẹ̀. torí pó funfun. Ah èmi ò fẹ́. láì wà tí ò dáa kan fún ẹ. ṣé kò wà tí ò dáa báyìí. Oh. ọmọ tá a bá sọ̀rọ̀ tí ò gbọ́. ṣé ìgbà tó wá kàn wọ́n lọ́mọ mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní fọ létí tó bá mọ ọmọbìnrin tiwa náà tó lọ tà tán fọ létí tó wá sọ fún wa ṣé ni wàá máa dùn. ọmọbìnrin tiwa ò ní hùwà bí eléyìí kò ní hùwà bí eléyìí kò ní rí ìhòhò báyìí kó lóun wọṣọ bí mo dẹ̀ ṣe ṣe fún yín ló dáa bí mo ṣe ṣe yìí kò ní padà wà bímọ. adé mi ò fẹ́ mi ò fẹ́ ẹlẹ́dàá mi kọ̀.

ẹ jí ká lọ síbẹ̀ ká lọ jà náà. màá pẹ̀lẹ́ onídùúró ṣé ká wá lọ lù wọ́n padà lọ́hùn ni èèyàn lọ sí ibì kan wọ́n lọ lù wá níbẹ̀ ó wá ní ká lọ síbẹ̀ ká lọ lù wọ́n mọ́lẹ̀ àbẹ̀. ẹ dọ́dọ̀ lè jà ṣùgbọ́n lábúrò tó gbójúlé náà. àìwọ òkè kò sí wàhálà owó ṣe lọ. àwọn dẹ̀ lọ́rẹ̀ náà tó gbójúlé. ẹ̀kọ́ mi ò ṣe mi ò ṣọ̀rẹ́ mi ò ṣe mi ò ṣọ̀rẹ́ onídùúró ṣe tí wọ́n. ọ̀rẹ́ mi hmm? kí ni kó tó wà létò yìí náà kí ló ṣẹlẹ̀ náà gbọ́dọ̀ tí o ṣe pé o ti ṣẹ̀yà yẹn ti tẹ́lẹ̀ àbí ìgbà tó débẹ̀ àbó òkì wọn dáadáa. mo kí wọn mo kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì ní báyìí mo fi kí wọn. olóhùn ṣàánú wa pẹ̀lú àwọn ẹ̀yà ọkọ̀ ayé ìsìn ìṣá kí ló ṣẹlẹ̀ náà kí ló le tó yìí náà níbi táyé lajú dé kéèyàn sì máa ranjú mọ́ ìyàwó ọmọ ẹ̀. ìtòkè lẹ tún sọ. Ah! ẹbí nìyí báwo la ṣe máa fi mí síbẹ̀ yẹn for three good days ẹ tèlè wá síbẹ̀ kẹtẹ bá mi gbóúnjẹ wá àbí kẹ bá mi mú dúró wá jẹ́ kẹfọ́ máa jẹ mí àkódà náà. friday ló lọ. yes now ah friday saturday sunday monday kí ló dé wọn á ṣe ń bọ̀ ń lélẹ̀ ni ẹ dẹ̀ fi mí sílẹ̀ ń bẹ̀ yẹn kò nice now. gbẹ́nu ṣe sọ ọ̀rọ̀ owó tẹ̀ ló sọ tó ń dùn lẹ́nu ẹ̀ náà so ó dìgbà tá a bá wá ń kọ́ tá a bá wá ń fáwọn ọlọ́pàá lórí kó tó mọ̀ gba tètè fún àjà fún ẹ ṣó mọ nǹkan tí túráyọ̀ ṣe lẹ́nu two days tí ò fi sí àrántí kí ló ṣe. ṣùgbọ́n ipa ta kó. ní kí ni. ṣùgbọ́n pé padà lọ bẹ gẹ́ òyìnbó àwọn ọlọ́pàá sọ fún wa pé a ní láti lọ bẹ ẹni tó ṣe make up àlùsí wípé tí àbá bẹ wọn ò ní fi sílẹ̀ pé kéèyàn ní láti pẹ́ a sọ ten thousand owó makeup ah! a tún sọ twenty thousand owó damages a dẹ̀ tún sanwó fún àwọn ọlọ́pàá láti jẹ́ kó lè release ẹ̀ torí pé ó lanu òṣì sí òun sọ pé wọn ṣoore ṣoore tó bá wá ẹ olórí burúkú tí ò ṣoore fún òun yìí lẹ́yìn ẹ̀ ẹni tí ò tẹ̀ kárẹ̀ àwa méjèèjì tá a jọ rire a dẹ̀ mọ́bi tí ẹsẹ̀ wa bó sí. aláìmoore ni àwọn pípọ̀ yìí náwó wọn náà jọ́gbẹ́nà òṣìṣẹ́ òṣìṣẹ́ ìbílẹ̀ ni wọ́n náà sórí ni. ó ṣàkúrò ònú lẹ́yìn. ó jẹ́ máa túráyọ̀ òun ló mọ àwọn ọlọ́pàá ní tó ta ló bẹ̀bẹ̀ kákàkiri three hours lálọ́ lẹ́nu géètì àwọn gẹ́ ẹ̀kọ́ tó ṣí géètì fún wa ajá gbó wa tó ó gé wa jẹ díẹ̀ ló kù torí o kò sọ̀rọ̀ ojú kò sọ̀rọ̀ ojú o ti appreciate wa. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú mo kò ṣe pé mi ò appreciate yín o mo appreciate yín gan àmọ́ iye tẹ́ sọ yìí pé ẹ lọ bẹ̀bẹ̀ lọ san ten thousand yẹn a kò ẹ ṣe máa fún ten thousand. thirty thousand lásán. thirty thousand yẹn náà pọ̀ ẹ ẹ má bínú ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo dúpẹ́ lọ́wọ́ yín mo ṣe pé mi ò appreciate mo appreciate àmọ́ nǹkan tó kọ́ dùn mí tó dùn mí ṣá tó bá yẹ pé oore yìí tẹ ṣe fún mi yìí pé ó wá máa dùn mọ́ mi tán tó bá yẹ pé ẹ ṣe níbi ọjọ́ Friday yẹn ẹ jẹ́ kó release mi kí n wá sílé ọlọ́run bí mo ṣe máa kí yín ó máa yàtọ̀ sí tẹ́lẹ̀ ẹ mọ̀ pé weekend gongongongongon weekend gongon lọ́jà because weekend yẹn làwọn èèyàn máa ń lọ sí patí lọ́mọ ah, wá wé gèlè ìgbà yẹn ni mo máa mẹ́kọ̀ owó gidi. so omi ìgbé tán bá fi ẹlẹ ní weekend wàá tún ṣiṣẹ́. Ah! pẹ̀lú makeup àlùsí tó ń ṣe kiri. wọ́n àǹtí yẹn ni jàre mo sọ fún àǹtí yẹn náà mo sọ fún mo ní pé ìwọ̀nba ló máa ń bóra ìwọ̀nba ló máa ń bóra omi yẹn ti pọ̀ ju gbogbo foundation mi ló lò tán. ẹ̀rí wá try rẹ̀ pé pull off máa wọ̀ sórí nǹkan tó sọ́ọ̀sì ọjọ́ mi tó bá tún dánwò nǹkan tó dánwò yìí tó bá bí ẹ lọ́wọ́ bá kò síbi tó bá bí ẹ lọ tèmi bá bọ́ta nínú ilé yìí sọ fún ọmọ àlè mi. ṣẹ́rí ẹni tí ò rojọ́ tí ò wá nǹkan owó oúnjẹ ló wọ́n máa rí ṣẹ́rí ní ìsìn mo ti ní new business plan mo ti ní idea tuntun ṣé mo pé gbà tí mo lọ síbi tí mo lọ yẹn ẹ mọ̀ téèyàn bá wà níbì kan for like some time o mọ̀ o máa reason dáadáa ọpọlọ ẹ máa settle ọpọlọ mi settle máa wò pé ah business tẹ́tí ń sọ̀rọ̀ makeup yìí pé kò dà kó ṣe pé bóyá mi ò mọ̀ o but tẹ́tí ń sọ pé kí n change business wọ́n wò pé bóyá kí n ṣe new business tó máa pọ̀ eléyìí owó gidi ni o kò ń ṣe àwọn owó pẹ́pẹ́ kan àwọn eight thousand five thousand tó ń fún mi yàn owó gidi àti tí mo máa bizabiza tí mo máa lówó yẹ pé màá wá sanjọ́ fún ẹ̀yin tẹ́ ṣe mí lóore ẹ màá sanjọ́ fún yín ṣe wá rí àwọn tí wọn ò ṣe nǹkan kan náà àwa pay wọn back in their own coin. Hmm. Yeah, visa, visa. Eh? ẹ má padà sí di makeup yẹn náà. o gbúdọ̀ padà má ṣe o ìyẹn ò ń ṣọ̀nà ẹ̀ o àtọ̀ mo yá ẹ níyẹn lọ. ẹ kò tẹ̀sí wàhálà ẹ jẹ́ ń wọlé lọ kí n lọ wẹ̀ òun kọ́pọ̀ lọ mi sẹ́tù kí wọ́n ṣe business idea mi eléyìí máa fẹ́ bigger money bigger money ẹ jẹ́ ń lọ wọ̀ mọ́ ń bọ̀. tí mo bá gbọ́ ẹ dáadáa ó fẹ́ máa lọ kọ́ bí wọ́n ṣe ń ran aṣọ aṣọ ríran. ẹ kí ni bí ti ń bẹ. Ah! ẹ wọ́n mọ̀ pé wọ́n sọ wípé owó wà ní ẹ̀gàn ju mẹ́kọ̀ọ̀pù ṣì tí mò ń ṣe lọ tí wọ́n máa sọ pé kò fà èyí tó bá ní kò fà ẹlòmíràn tó máa kọ̀ǹplé láwọn máa kọ̀ǹplé wọ́n ṣe pé ó ti pé mi ṣe dáadáa. ó dẹ̀ mọ̀ ṣe àbí kò ṣe mẹ́kọ̀ọ̀pù fún wọn rí. <laughs> Ah! mo rẹ́rìn-ín ṣé ìwọ mọ̀ pé iṣẹ́ tó fẹ́ lọ ṣe yẹn iṣẹ́ tó gbọ́pọlọ ni ah ó gbọ́pọlọ. ẹ so kí ló wá mí lómi pé kó lọ pọlọ àbí kí ló ń try láti sọ kíkọ́ ni mímọ̀ náà àwọn tó ń ṣiṣẹ́ yẹn wọ́n kọ́ wọ́n mọ̀ náà ni so òun náà dẹ́ máa kọ́ ó máa mọ̀ ni kí wá ní hmm. big deal bẹ́ẹ̀ o ah, wá ṣó wá sọ pé kò lọ́pọlọ ni. Eh. wo má dá lóhùn tí ẹ dàrú a máa mú ẹ lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n túráyọ̀ ibẹ̀ ló ti máa lọ kọ́ṣẹ́ ọmọ fúnṣẹ́ se ṣe nìyẹn àti yẹn dẹ̀ máa ṣọ́ ń rán gan so a máa mú ẹ lọ sí bẹ̀bẹ̀ ló ti máa lọ kọ́ lágbára ọlọ́run á dẹ̀ mọ́ ah. àbí tó bẹ́ tà ju makeup tó ń ṣe. àmì o. Hmm. oyún tiwa náà ni kò mọ̀ ọ́nà. Eh, ẹ jẹ́ má bínú ta ló máa ṣe onídùúró. ẹ eh, ìwọ ni èmi àti ẹ ló máa yẹ kémi ṣe nídùúró. ẹ ẹ tó bá ṣe òṣè náà ní ẹwọ èèyàn mímọ̀ ní ẹ̀gbọ́n tó ráyọ sí wa bí àǹtí lọ ṣe jẹ fún fífọ àmì ni wọn ah. àwọn á máa dúró fún ẹ wọn sì ẹ nídìí onídùúró onídìí anybody láti dúró bọ wọn lọkọ ó ti mọ kó wá máa bá mi ránṣọ ló kù. Ah, ah. ẹ mi ṣe ní rán ṣé o ṣe mẹkọ fún mi rí ni ṣe bó ṣe aláìmoore ni. aláìmoore ni wọn kí ló mẹkọ ṣe ò dá. mo tún ra ayò eléyìí tó yọ sí mi lójijì tó bá jọ́rọ̀ owó mi ò lówó èmi ò lówó. sista mi ah, ah, ṣé ní tàǹdé bá ti rí mi ó mì pé mo á gbowó lọ́wọ́ yín ni bí kẹ́ ò ní mi láyé ara mi o. mi ò wá nítorí owó o wá dé wà á lẹ̀ mi mind. owó tó bá wà á lẹ̀ o mind owó ò sí ń lẹ̀ o tẹ bá dẹ̀ fọkàn sí pé ẹ fẹ́ wọ showroom mú nǹkan kan bẹ̀ aṣọ kọ́sọ́mà ló wà ń bẹ̀ o aṣọ kọ́sọ́mà ló wà ń bẹ̀. kò sí problem kò dẹ̀ ṣe torí ìyẹn la ṣe wà sista mo wá rí yín lórí ọ̀rọ̀ kan ni ẹ ṣáà mọ ọ̀rẹ́ mi dáadáa. Ah, ah, ṣiṣẹ́ fẹ́ máa júwe fún mi. ó sọ fún mi pé ó wù òun láti kọ iṣẹ́ télọ̀ èmi wá wò pé since lóye pé mo ní èèyàn tó ń ṣe lẹ́gbẹ̀ẹ́ mi kò need láti lọ síta kó wá sírú ọ̀dọ̀ yín àti pé ẹ lè mójútó dáadáa òun náà dẹ̀ tún farabalẹ̀ kọ́ṣẹ́ yẹn. Hmm iṣẹ́ tailor àbí fashion designing. èyí tẹ̀ ń ṣe. ok èyí tẹ̀mí ń ṣe is fashion yeah. designing tó bá yẹ pé tailor ni wọ́n wá ń ta nísàlẹ̀ lọ́hùn ní títì ah, ó máa ti rí wọn. kàrámọ̀ yìí pọ̀. ó dá tí n bá ṣe kàrámọ̀ máa wà níbi tí mo wà yìí ó máa ń wò ó náà kó ní kó mú òun wá kó wá kó ṣe eh, nǹkan tá à ń sọ yìí so jẹ́ ká máa là so mo ń gbọ́ yín sọ̀rọ̀. sọ̀rọ̀ wọn ló fẹ́ kọ́ṣẹ́. mo fẹ́ kọ́ṣẹ́. kí ló ṣe ṣó wà ókè. ó wà ókè <laughs> ó wà ókè bẹ́ẹ̀ mo fẹ́ èmi máa ń gbáyàn lójú o lọ́bìnrin lọ́wọ́ wọn ń ta ilé tó tó ń sọ̀rọ̀ bí ìgbà tẹ́ pé ṣé bí ń pa ẹni má ní pé bóyá torí àbúrò mi ọ̀rẹ́ ẹ̀ kan tó bá ti dọ̀rọ̀ pé o fẹ́ kọ́ṣẹ́ kọ́kọ́ gbé ọ̀rọ̀ pé fámìlì àbí atan àbí ọ̀rẹ́ kan gbèsè gbẹ́ kan náà kó kọ́kọ́ gbàgbé ẹ̀ ṣó ti gbọ́ ṣó fẹ́ kọ́ṣẹ́ ṣó ó wù ẹ́ ni àbí nítorí orí èèyàn kan ọ̀rẹ́ ẹ̀ kan tó ń kọ́ṣẹ́ wá wò pé à kẹ́mi náà kọ. iṣẹ́ tó wù mí látọ̀. ó ti tán ṣó ti sọ iye tá a máa ń gbà fún. ẹ actually mo sọ fún sísá mi kò lówó tó tó yẹn ẹjọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ kàn rí bíi pé èmi náà ni mo wá kọ́ṣẹ́ ẹ jọ̀ọ́. kí n jọ ṣe mọ̀ pé nǹkan téèyàn bá fowó rà èèyàn ò kí ń mọyì ẹ̀. rárá o ó máa mọyì ẹ ọmọ dáadáa dẹ̀ ni ẹ máa enjoy ẹ. so promise pé máa enjoy ẹ ò dẹ̀ ní ṣe bó ṣe wù ẹ́ torí pé ò sanwó. abẹ́ẹ̀ni. Ah, ló dáa mo ti gbọ́. ẹ ṣe é sí àmì. kò tọ́pẹ́ o ah, kò tọ́pẹ́ sọgbà olówó fẹ́ bẹ̀rẹ̀ báyìí. anytime tẹ bá ti ní kó bẹ̀rẹ̀ wọn abẹ̀rẹ̀ even tẹ bá ní pé kó dúró léni èmi á kàn máa lọ léni máa filẹ̀. n kò lè bẹ̀rẹ̀ léni so bóyá kó bẹ̀rẹ̀ ní monday. hello everyone um, ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí pé àwọn yorùbá sọ wọ́n ní èèyàn kì í ní ọmọ lójú ọmọ àbẹ̀tẹ̀ ah, ní wákàtí mo fẹ́ yìn ẹ ṣe gan-an ni honestly mo enjoy iṣẹ́ tẹ̀ ń ṣe fún mi mo dey appreciate ẹ gan-an ni ẹ impress mi inú mi dẹ̀ ń dùn sí i bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n márùn-ún kan sọ̀rọ̀. ee ee ee manager. I don't have all day. tẹ́bà sọ̀rọ̀ ma júdásì àárín wa náà ni ẹ mọ̀ pé júdásì ò lè ṣe kó má wà júdásì. Ah, it's okay ẹ̀yin náà á rí ọmọ tó máa ṣiṣẹ́ fún yín tínú yín máa dùn. tẹ bá dẹ̀ dàrú iléeṣẹ́ yìí lẹ̀ ẹ̀ ní kábàámọ̀ lórí ẹ̀ láṣẹ ẹ ṣe o. ah mo fẹ́ fi àsìkò yìí introduce eh, sísí mi ó fẹ́ darapọ̀ mọ́ wa ń bí báyìí. Ah, ẹ̀rí lórúkọ ẹ̀ ẹ̀rí mi pé ẹ̀rí àwọn tó máa bá ṣiṣẹ́ ni kó ṣe jẹ́jẹ́ pẹ̀lú wọn àwọn náà wọn ṣèyàn tó ní wàhálà so mo jẹ́rìí pé wọ́n máa welcome ẹ dáadáa tó wá kù sí ẹ lọ́wọ́ láti ṣọmọ dáadáa káwọn náà lè ṣe kíni wọ́n lè fà ẹ́ mọ́ra so manager wa ni. manager fún àwọn sales rep wa ni and this is the supervisor. Yes, so, so àwọn tó kù ẹ máa introduce ara yín síra yín so ẹ má jà ọ ẹ ṣe jẹ́jẹ́ o ẹ ṣe gan ni. Shut up! Manager! Excuse me, get out! No, no, no. Get out! Madam, Let's be on the next page. Corporate pictures, baby. o ọwọ́ àtẹsẹ̀ lẹ fi ń ṣiṣẹ́ kò ń ṣe ẹnu àtọ́jú àbí ẹ má bínú ṣé ìgbà tọ́gà yín wọlé ẹ feel pé mo deserve greeting. inú ẹ bá ẹ bá inú ẹ bá ti má kí mi nonsense. ah ah, ah. ọmọlára bọ́ báyìí bọ́ báyìí my friend ṣé kì í ṣe ẹ̀rí àbí ọmọ tó ṣe ẹ̀dẹ́ yẹn kọ́ lélẹ̀ wow. two weeks ago iná they did. Eh, but why don't ò join àwọn ó sick ni mo ṣọ̀pọ̀ sick. nǹkan kan ò shake, bó ṣe máa shake. nìyẹn lẹ́ni tó yẹ kó wà lórí ìnàró kó máa kọ́ bọ́ ṣe ránṣọ. ẹ má ọgá ti pé méjì. kí ló ń ṣe nà án. ah máa jẹ́ kó yé lẹ́nì máa jẹ́ kó yé pé agbára ju agbára lọ máa jẹ́ kó yé pé lẹ́yìn màdám tó gbà mí síṣẹ́ èmi ni ní kọ́mpìnì dẹ̀ ní hierarchy wà ń bẹ̀ ẹ̀yìn eh, eh, màá fi position mi hàn. Ah, ẹ má jọ̀gá. Ah, no wọn ò ní fi ẹlòmíì rọ́pò ẹ̀ tó ń bá jọ̀gá ta lèmi. kò hello. ẹ young lady ah, kí ló ṣẹlẹ̀ ṣé ò gbọ́ mi ni kí ló ṣe é ó ṣe kúkú gbé bẹ́ẹ̀dì pẹ̀lú pílò kò sùn kí ló ń ṣe é náà gbẹ́gbẹ́ máa ń kó dìde kúrò kó lọ́ọ́ máa kọ́ nǹkan tó bí wàá kọ́ kó kó ṣìdànù àwa wí ó ń sùn ó gbé. pẹ̀ntì mò ń bá wí. ẹ jọ kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n mò ń bá wí Mr. Yellow kí ló dé kí ló ṣẹlẹ̀ sójà wèrè ni. ẹ ah, ah, ah, àbí ṣé wèrè ni yẹn ni náà ìjókòó tí mo jókòó sọ ní ẹ lára rẹ kò eh, jókòó sí. ẹ máa ẹ máa ṣiṣẹ́ yín lọ ẹ máa ṣiṣẹ́. náà ká máa ṣiṣẹ́ lọ ẹ máa wọ̀ mí ẹbí ní kẹ́ wọ̀. ẹ jẹ́ ìsanwó sí ìbá yín sí tó pẹ̀rẹ̀ lọ. náà ó tẹ̀ ti yẹ mi ìgbà tí mo ti rí ẹ tó ti wọ yẹ́lò yẹ́lò bíi ti pọ̀pọ̀ yìí mo ti mọ̀ kó máa padà wá pé street music. sórí eh, ọ̀gbẹ́ ẹ eh, tí n bá gbọ́ àlẹ́ kan sí ẹ máa. dẹnu sọ̀hún dẹnu sọ̀hún ah mo tẹ́ mo tẹ́. a máa ti wá sọ ní ilé rẹ kò ní dáfẹ́ yẹn mánéjà kò ní dáfẹ́ yẹn kò wá ní dáfẹ́ yẹn tó. ọ̀ọ́ ọ̀ọ́ mo lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ́dà àwọn afọ̀fọ̀lùwà because wọ́n ti pè wọ́n ti ń béèrè fún ọ́dà àwọn kí ló tà ti deliver. Um, yes ma'am a ti parí èyí tó dọ̀ àwọn obìnrin ah, ó yà kẹ́lẹ́ béèrè lọ́wọ́ manager because àwọn náà máa fi iṣẹ́ falẹ̀. Ah, but why to máa ń ṣe báyìí náà. báwo ló ṣe ṣe. bó ṣe ń ṣe ò dání níwájú ọ̀gá ló ti ń sọ̀rọ̀ báyìí ṣé o ti pass information tó yẹ kí wọ́n pass fún mi kó tó máa sọ ọgbẹ́ lé. ẹ ṣe wọ́n béèrè lọ́wọ́ mi. excuse me mi ò lè send order tí mi mọ̀ ń pa ẹ̀ síta mi ò mọ sizes táwọn people in need ṣé o kàn fẹ́ okay kí n kí n create order ká send ẹ̀ síta tán kán return ẹ pé kò ń ṣe àwọn sizes táwọn fẹ́ là fáwọn. excuse me. ẹ má bínú ẹ má bínú madam ẹ má bínú ọ̀gá explanation ẹ ti yé mi reasons tó o ṣe tí ì ṣiṣẹ́ yé mi yes ma because tó bá yẹ pé o get sizes tó ń fẹ́ ó máa ràn fẹ́ o ṣáà produce nǹkan tó bá rí exactly ma so nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé ẹ lọ get it right invoice wọn ẹ lọ check ẹ ó ṣáà máa wà ń bẹ ta ló gba ọdà àwọn nu yín. òun náà ló gbà òun ló gbà. ìwọ ni òun náà ni. ìwọ ló gbà. what are you trying to say. i'm i'm saying the right thing. yes ma iwájú ọ̀gá ló ti ń bú mi wá máa rán dájú ọlọ́gbọ̀n máa wẹ̀ wẹ̀gbọ̀n máa nà ọ́ sí mi ọkùnrin tẹ wo wo wo. are you done? we are sorry ma no i'm sorry ma. Eh, ah, ah. ok ẹ má bínú ma. jẹ́ kó mọ sizes tó ń fẹ́ because what dà pé fifty xl. Ah, no, rárá ma hundred. máa you see ṣé hundred yẹn ẹ̀kẹ́ ṣó ti rí bẹ́ẹ̀ yẹn tó bá bèèrè lọ́dún màá ní fifteen so ẹ lọ kó láì kẹjọ sorrow, ọ̀rọ̀ kẹ mọ nǹkan tí ẹ̀ so that our people here, ẹ̀ dẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ mọ́ ẹ a sọ fún dúdú àwọn ṣe ilé tó jẹ́ tó jẹ́ kékeré um, yeah that's true. so ẹ lọ ṣiṣẹ́ lórí ẹ̀ka ti lè since temi ti rí needed information I'll work on that one better. I will. Don't just walk on it. You have to ask me this. Yeah, I will. Because then it won't be I, just, just leave. Mo fẹ́ yọ̀gá. Now go. Leave. Mo fẹ́ yọ̀gá. Oh, ẹ má bínú. Ẹ jẹ́ kó oh yẹ wọ́n pé ó ní láti mọ̀ ṣẹ́ ṣẹ́. Màá máa kémi náà máa lọ. Ok. Ẹ ọ̀gá. gbogbo orí mi gbèmí náà kàwé. ẹ̀rí ṣe bẹ́ẹ̀ tó mọ̀ wé ló mọ̀ wé o ló mọ̀ ayé o. ẹ Eka sọ Eka so oṣù mọ̀ mí lọ́gàá ẹ̀ èmi rò ga méjì ló wà nílé iṣẹ́ yìí jọ wago ọga emi o èmi wa wago wà àmọ́ ọ̀gá ṣe mọ̀ pé ju èmi ò lè ti torí iṣẹ́ kémi wá lọ jókòó sínú traffic pẹ̀ o ẹ mọ̀ pé inú àwọn bọ́ọ̀sì ó máa ń gbóná gan tí bá dé jókòó sínú ẹ̀ inú mi máa máa gbóná wọn máa fa kí gbogbo inú mi dàrú so mi ò lè lọ jókòó síbẹ̀ ẹ̀yin ṣàmọ̀ bí traffic Èkó ìṣeré kò easy now orí wọn máa mú yànnú bus and all that and again mi lè ti torí iṣẹ́ again kí wọ́n lọ máa gọ̀kadà ẹ̀mú pọ̀kadà wà dangerous ìgbà ni màá lọ Go ń sìn tí màá lọ ṣubú àbí kí silencer ibi tí mo ti fẹ́ gọ̀kadà kọ́ ojú mi lẹ́sẹ̀ ah, ah, ẹsẹ̀ omi fẹ́ fi máa tẹ machine ah, ọ̀gá mi lè ṣe ní o. ma. jọ ṣé oníṣẹ́ kọ́ṣá as in ṣé ìfẹ́ iṣẹ́ yìí ó wà lọ́kàn ẹ̀. ọ̀gá ẹ má bínú mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mo ti kọ́ orúkọ ẹṣẹ́ náà. sí mi ni kí ló dé kí ló ṣẹlẹ̀ gan-an. ó lè correct ẹ. correction wo èrè wo ni ṣé wọn ló gbà mí síbi báyìí kí ló kún ẹ lọ́rọ̀ mi. ó dẹ̀ fi tiẹ̀ ṣe tiẹ̀ mo ìfẹ́ gẹ̀ ni. kí ló ṣẹlẹ̀. ọ̀gá wọ́n sọ fún pé báyìí kan náà ṣe kọ́ wa pé kó gé aṣọ báyìí kò sí kan tí ò sọ tọ́ sí mi ṣé ló tọ́ sókè tó fojú gbà. ẹ̀rí mi pé hmm? kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ náà ló ti sọ torí mi ò mọ ètò kùn ẹ̀ gbà tí wọn náà dé wọn náà fẹ́ máa ṣe bí ọ̀gá jọgọjọ tí kò wáyé ọlọ́kan ojú àmì ṣé wọn gbogbo lọ̀gá bíbá kí ló pọ̀ kí ló ṣẹlẹ̀. Thank you wọ́n dẹ̀ ń bẹ́ sẹ́yìn ṣe bí wèrè nǹkan wà lórí ẹ̀ tó ń dáta lórí ẹ̀ torí ti bá ń pàtẹ sẹ́yìn ti bá fa mọ́ lórí màá náà ti ẹ̀ bàjẹ́. ọba ẹwọ rẹ ẹwọ rẹ tẹ ká ìṣe àti bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹ̀rí mi wọ́n lọ gá aṣọ bàjẹ́ kí ló dé bùbá ni wọ́n. irú bùbá wo lè lè. bùbá ẹ̀yin náà lè kọ́ wa pé tá a bá fẹ́ gé bùbá. èmi ni mo kọ́ ẹ pé àbí orí orí nǹkan tó gé ní orí àwọn èèyàn. ẹ lọ́wọ́ gé ọrùn bùbá ṣe bọ́ọ̀mù ah. lè ṣe bẹ́ẹ̀ ní ká máa gé ọrùn mi tí ì gé tọ́ bí a ti bá ti yọ ilé bí ẹnu ẹ sọ tẹ́ bá máa rí mi hmm. ah màá ti ní owó ah. tẹ́ bá máa rí ṣọ́ọ̀pù mi báyìí hmm. ah màá fi lá gbogbo yín lójú. ọ̀yá ọ̀yá ọ̀yá Hey. Ah, Mọ́súnráyọ̀. Irú kan náà nìyí o ṣé wàrà dáradára tí wọn náà hù nìyẹn tó bá mọ àbùkù tí ọmọ ìfi kàn mí ní àná ah! ojú mi ò rí irú ẹ̀rí láyé mi. Ah! sista ẹjọ nítorí ọlọ ẹ má bínú. kò yẹ kó jẹ́ látọ̀dọ̀ ẹ abíbo ló tún lọ mọ́ra dáradára ẹ ẹ̀rí mi àbọ̀ orí ire ṣe kí ló ti ẹ̀ porúkọ ara ẹ̀. ẹ̀rí mi pé ni. ẹ̀rí ẹ̀wèrè wo ló pẹ́ ibo lẹ́rí ẹ̀ pẹ́ sí ṣé ìyẹn wà bí ẹtẹ́ tó tó lẹ́rìí lára tó débi tó máa pé. ẹ má bínú. ah mo tún ráyọ nǹkan tó ṣe fún mi dùn mí o ẹlẹ́gbẹ́ pé wọ́n ló nà mí òun nìkan tó ṣẹlẹ̀ yìí. ẹ má bínú mo pé mi ò lè nà yín mi náà mọ̀ kó máa ṣe bẹ́ẹ̀. Ah, irú ọmọ wo nìyẹn tó bá rán níṣẹ́ ibẹ̀ ló máa sùn ó dìgbà tó bá ti kú déédéé ká close lọ́mọ arí ọmọ yìí tó máa ṣe máa dé ẹ lè ní kó ṣe nǹkan gbogbo àwọn senior ọ̀dọ́ tó bá ń bì báyìí wọn ò lè ní kó ṣe anything kó ṣe láyọ̀ àtàlàáfíà nínú kó kọ́kọ́ fojú náà wọn pa tàbí kó máa kùn lọ kó máa kùn bọ̀ títí tó máa fi gbàgbé pé wọ́n rán níṣẹ́. kí ni mo kọ́ṣọ̀nù ẹ̀ sí ọmọ yìí mú mi ó bú mi láti òkè délẹ̀ ni kò sọ pé mo gbá ojú òun. ó sọ fún mi ìgbà tóun náà délé lánàá ló ṣàlàyé gbogbo ẹ ni mo fi ní kí wá yọjú sí yín kí wá bá bẹ̀bẹ̀. àìwọ náà jẹ́rìí ẹ̀ tó ní nígbà tó ní fẹ́ lomi ṣe mí bẹ́ẹ̀ mímọ̀ kankan tó máa gbẹ̀yìn ẹ̀ ní ọmọ kékeré kan wọnú sí mi lára wa ni má bínú mo yọná lójú wèrè. ẹ má bínú ẹ má bínú èmi gan mọ̀ pé ó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún yín nítorí mm. ẹ̀ náà ni mo ṣe wá bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ má bínú. èmi ò bínú mi ò bínú mo kàn sọ máìndì mi ni mo understand ẹ mọ̀ pé mi náà lè gbọ́wọ́ kí n fi nà yín kò possible ah, ah. ẹ má bínú sista ẹ jọ̀ọ́ nítorí ọmọ ìgbà wo ni kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ padà. padà wá síbo. kó wá parí iṣẹ́ kíkọ́. mo tún rẹ̀ ṣe orí ẹ pé ó dẹ̀ tó fẹ́ kí n fọ́ bàgì mọ́ orí ẹ kó padà wá síbo. sísá mi ẹ má bínú. Ah, ẹ kú ṣe àǹtí. ah ẹ ká san ẹ ká bọ̀. you have a nice place there. ah thank you very much. Ah, ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. but mi ò kí ń rí ìbàyí tẹ́lẹ̀ mo jẹ máa ń kọjá dáadáa. Ah, ẹ wo a ṣẹ̀ṣẹ̀ ṣí ni a ṣẹ̀ṣẹ̀ opening ni nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ìgbà tí mo rí náà mo ní pé ok ok stop by o ah. torí mo láwọn aṣọ kankan tí mo fẹ́ràn they can try ọwọ́ yín o ṣe gan-an ọṣùgbọ́n bóyá mi ò ní tailor tó máa bá mi ránṣọ oh, this place is even nearer so it's just better ẹ má worry tí bá ti bẹ̀rẹ̀ sí ránṣọ fún yín sí ah ẹ máa mẹ́rin náà customer bẹ́ẹ̀ ni ẹ sure of course ṣe tẹ̀ ìtẹ́ bá ti bá mi rán méjì tẹ́ bá mi rán dáadáa ah àwọn ọ̀rẹ́ mi ó máa bọ̀ ń bá àdìbí báyìí ah. máa bá yín kó client wa inú tí yín gan máa tọ̀. ẹ má wọrí máa bá yín wọn dáadáa máa wọn. ẹ gbà ẹ jẹ́ kí n fi àwọn styles yẹn hàn yín. aṣọ méjì ló wà mí. yẹ méjì ni ìkan jẹ́ bíi silk. ẹ àti bá wọn dada ẹ ṣáà máa rán irú nǹkan mẹ́yẹn right. yes. ẹ yà lélẹ̀ kan tí mo fẹ́ kẹ́ bá mi fẹ́ràn ni. ah àbáyá. so <laughs> apá yẹn. ewo lẹ fẹ́ fi rán àbáyá yẹn. no eléyìí ni. ok ah òun náà lọ fi máa ràn <laughs> òun ni. eléyìí mm, just something simple. ọ̀pá mẹ́ta ọ̀pá mẹ́ta. ok ẹ bá mi eléyìí ni. ok ẹhẹn uh, ok alright short dress. baby hand yìí náà ni mo fẹ́ o. baby hand ah kò sí wàhálà. in fact exactly bó ṣe wọn báyìí. <laughs> ah ẹ má wọrí ẹ má wọrí máa ràn dáadáa ṣe bébì mi ah, ah, ẹ má wọrí ah, ẹ máa ràn of course. Okay, okay ah ẹ̀rí mi pé fashion house ni òun nìyẹn kí lorúkọ yín. ṣáde ṣáde lorúkọ mi. bọ́ọ̀sì ẹ bá mi rún dáadáa wọn sí. Ah, ẹ má wọrí sẹ wíìsì ẹ wo bí mo ṣe wà kò sí nǹkan tí mi ò kí kò sáṣọ tí mi ò lè rán. ṣèdá tẹ ṣe wá sàdúgbò wa. Ah, mo ń rán. tẹ bá rún dáadáa àwọn ọ̀rẹ́ mi gan wọ́n máa bombard bí báyìí. ah ẹ má wọrí. ẹ wo style tí mo fẹ́ràn ó le gan-an. mi lè dé lọ style tẹ̀fẹ́ ẹ̀jọ̀ ṣé kò ṣe aṣọ lẹ fẹ́ràn. aṣọ mi ni. kò sí nǹkan tó le lọ́dọ̀ tiwa. ṣẹ́rẹ́lẹ̀ jumpsuit mo fẹ́ fi rán. ọ̀pá mẹ́rin ló wà ń bẹ̀. etí ah, ah, mẹ́ta. mẹ́ta. ṣé ṣàmà rẹ̀. Eh, ẹ wò mo like tẹ bá rán aṣọ fún like shape mi hàn gan so ẹ jọ̀ọ́ nítorí ọlọ́ ẹ jẹ́ kí shape mi ẹ jẹ́ kó ṣe understand. Eh, long one ni kó délẹ̀ dáadáa. ṣe rí eléyìí ẹ̀hẹ́n jumpsuit yẹn mo like apá ẹ̀. ṣé ẹlẹ́gẹ̀ẹ́ eh, lady gaga ah! tó gaga ẹ̀mọ̀ tó máa dá ń bì ni mo fẹ́ jù ok ok ṣe wá rí eléyìí mm, òkú ni òkú ni mo fẹ́ fi láfẹ́ lọ fún so ẹ jọ skirt and blouse mo fẹ́ ọ̀pá mẹ́fà nìyẹn so ẹ bá mi ṣe peplon top sí òkè ẹ jọ ẹ ṣe. Um, skirt ó máa. Eh, no long ah, ah long bẹ́ẹ̀ long skirt mo fẹ́ long skirt. Okay apá yẹn ẹ ṣáà ẹ ṣáà jẹ́ kápá yẹn nice ṣá ẹ ti understand. Oh, peplum ti ẹ máa tó ná peplum máa ń jẹ. ẹ ṣe gan so èlò ni gbogbo owó mi báyìí. Mm, ṣe ilé ìgbọ̀ngàn ní problem jump seat this time ah, ó yẹ kọ̀ torí apá yẹn lásán ó máa take time. okay so twenty five thousand. kí ló dé twenty k ni mo ní o àǹtí mi ò ṣáàjì mi lórí bí mo ṣe ṣí ṣọ̀kan mo ṣe pé price fún tó bá ní normal normal tí bá máa ná ṣọ fún tí mo fẹ́ rán ro style fún yàn thirty five forty thousand. ó wà òkè ìkejì yẹn kọ. Hmm, since thirty ní mẹ́pẹ̀ òun lè fẹ́ ẹ̀yìn hmm. fifteen thousand. so méjèèjì jẹ́ forty k ẹ fún mi lákàá nọ́mbà yín. ẹ jẹ́ àwọn ọ̀rẹ́. ok ẹ ṣáàjọ ẹ ṣáàrí tèmi ní kẹfì sí ẹ ṣáàjọ kó yọ shape dáadáa ẹ jọ ẹ jọ ẹwọn ah, ṣèpì yẹn. àbí kí n fà wọn sáà yín yẹn ròyìn lórí fóònù. àṣìjẹ ti àlè gàgà nǹkan tí mo máa ń da dáadáa dáadáa ni <laughs> mo mọ̀. jọ tó rẹ mi ya ìyẹn owó ifáìn. ó fáìn lóòótọ́. Ah, ẹ bá mọ fóònù tó fi yá fóònù yẹn ó ṣe ẹ̀rà ni ẹ sọ pé èlò lọ́tà. èlò ni. nine hundred and fifty thousand naira ó kù fifty thousand tó máa fi wọ one million. nine fifty thousand. yes. ló fi ra fóònù. nine fifty thousand naira. kí ló dé ó fẹ́ fi ṣe business ni. no. ah ó wáá fi nine hundred and fifty thousand ra fóònù. ah sista yín ló kí ní ìjọ lójú mo láwọn ọ̀rẹ́ tẹ́ pọ́n lo fóònù three million ẹlòmíì one point five ah. ẹlòmíì two million. Ah, ah, tẹnu ẹ sọhùn kí ló ń sọ tó ń dùn lẹ́nu ẹ èèyàn fi nine hundred and fifty thousand ra fóònù fóònù tó jẹ́ pé ó lè jábọ́ kó fọ́ fóònù tó jẹ́ pé wọ́n lè jí lọ ṣé fóònù wá wà ní nǹkan tó wà valuable téèyàn ń fowó dè mọ́lẹ̀ ṣá. but sister everybody náà ló fẹ́ good pictures. ah ok nítorí picture ló ṣe ra fóònù tẹ́mi gan bá lóhùn máa ra rú ẹ̀. Ah, ó dàbí páyé ń bá mi ṣe é ọ̀rẹ́ mi ò dẹ̀ gbà mí ò dẹ̀ gbọ́ nǹkan tọmọ yìí ń sọ nine fifty téèyàn lè fi ra ilẹ̀. ẹ téèyàn lè fi ṣe nǹkan gidi láyé ìgbà yẹn téèyàn wá fi fifty thousand kún one million á fi kọ́lé. àbí. Ah, ah. ẹ tí ẹ dúró ná kí ló dé tó jẹ́ pé nǹkan ní nǹkan ló máa ń wọ̀n nǹkan tí ò kí ń wọ̀n látìgbà tí mo ti mọ̀ ẹ́ mi ò rí kó appreciate nǹkan ara ẹ rí o ever appreciate ara ẹ rí kó tiẹ̀ wó rẹ kó o gòkè fóònù tí mo lò ó fàyàn àbírun tí mo tiẹ̀ wọ̀ yìí ó fàyàn àbáṣọ tí mo wọ̀ ó fàyàn abẹ́mi fúnra mi gangan mo fàyàn hmm. o ṣé rí kó admire ara ẹ rí àfi nǹkan tó bá jẹ́ nǹkan àwọn aráàta àfóònù tó rẹ mi lò yẹn hmm. ó bá dì gan ọ̀rẹ́ mi wọṣọ kan lánàá ó ṣe kíní kan hmm. kíní kan kíní kan kíní kan kíní kan kí ló dé tó jẹ́ pé nǹkan tiẹ̀ ò kí ń tẹ́ lọ́rùn. ọ̀rọ̀ ẹ ti sú mi. ojú kòkòrò ló ń pe nǹkan báyẹn kò dé dá ẹ wo mi ò kí n ṣe lójú kòkòrò ah. ẹ̀yin méjì inú ilé lè máa ń wà mo kàn máa ń fún yín ní update nítorí ẹ̀ mọ̀ nǹkan tó ń lọ. update òṣì update òṣì ló ń fún wa yẹn. fáwọn update lẹ ṣe ń ra fóònù nine hundred and fifty thousand ìyá gẹ̀ẹ́sì kọ́lé. ó tún wá mọ nǹkan tó fọ́ ni wọ́n á ra fóònù ọ̀hún tán wọ́n á tún máa wéyàn tó máa sub fún wọn. tó jẹ́ rọ o jẹ́ take life easy kí ló fi sílẹ̀ fẹ́ forúkọ ọmọ ẹ̀yìn náà lọ́kọ́ fún mi gbàgbà sólórí burúkú ẹ̀jẹ̀ wá ẹ̀jẹ̀ kan bó ṣe bó ṣe dúró kéńtẹ́lẹ̀ ya sólórí burúkú. àwọn ọ̀rẹ́ mi ti wà á pa tí mo ẹni sùn ẹni ẹ̀tàn ẹ̀tàn ìjọba ti dìtẹ̀ ó máa dìtẹ̀ jù sí ọlọ́ọ̀ bẹ̀rẹ̀ níbo ni kí n ti bẹ̀rẹ̀ gbọ́gbọ́ ah. tó fún mi tó fún mi jẹ́kọ̀ọ́ níbo ni kí n ti bẹ̀rẹ̀. Ah sórí ti burú ni. sẹ́yìn yìí fẹ́ bàjẹ́ ni kí ni mo ní kẹ́ bá mi rán kí ni mo ní kẹ́ bá mi rán gangan àbáyà àbí kí ni mo fi fún yín ẹ jọ tí àbáyà nílé yàrá bàbá mọ. àbáyà ya ló wá sí i. àwọn olókù ọjọ́ mi lù kù lẹ́ wọ òun rè é bá mi lù pa ẹ bá mi lù ayé ẹ bàjẹ́. bí mo ti fẹ́ bẹ̀rẹ̀ tọ̀dọ̀ yìí

bàbá rẹ̀ Dáwọ̀ ẹ̀wọ̀n dáná mi ò wọ̀ ọ́ mi ò padà wọ́ pípé jù náà lẹ́yìn tó mú. Kí ni? Ó yí wọ́n ṣe ń rán ní. Ọjọ́ tí mo fẹ́ jáde ni mo tún bọ̀ fún ọ̀rọ̀ ṣọ̀dàdà mi ò ní wọn. Mo fẹ́ fún wọn. Mo fẹ́ gbọ́. Ogun ni mo ti dé ti ogun ni mo ti dé tẹ̀. Ogun ni mo kà mọ́ pẹ̀lú. Àwọn adé ń bọ̀, wọ́n máa ti yẹn pa. Ìwọ́n ò pẹ́ máa ń dákú sọ̀rọ̀ kó tún kúrò ní àwọn òye ń sọ̀rọ̀ fún mi lọ́wọ́ bèbè kan sí ìjọ. wọ́n dìde dìde dìde oyè ti ṣọ́ọ̀bù ti ṣọ́ọ̀bù já máa ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe rò ó. àǹtí mi ẹjọ́ nítorí lọ ẹjọ́ ẹ kàn fún mi ní last chance yìí ṣé bí last one yìí wọ́n á surprise ẹjọ́ nítorí lọ́wọ́. ìwọ̀n tí ẹjọ́ nítorí ọlọ́run mi ilé lómi yàtọ̀ sẹ́yìn ẹjọ́ nítorí ọlọ́run ẹ kò help me this last week they promise me pé my utilize ẹ̀ dáadáa wo tí bá ṣe ń sìn máa make more profit ẹjọ́ nítorí ọlọ́run. Àwọn mẹ́rin jaba ẹ̀wẹ̀kú Àǹtí mi hello nǹkan hello. ah hey cool. ẹ̀rí ẹ̀rí sórí gbogbo nǹkan tó ro èkó tó rò sórí gbogbo wa ta wà láyé oníkálukú ló níbi tí bàtà tó ti ń ta lẹ́sẹ̀ ó dé bólúgbọ́n ó mú mọ́ra ni ó dé bá rẹ̀sà ìyẹn náà ṣe kí ni ó mú mọ́ra so gbogbo nǹkan tó bá dé bá ẹ̀dá láyé èèyàn ní láti gbà ká mú tí kò bá gbẹ ṣubú báyìí kó wá bó ṣe máa dìde tó ṣe máa pick up ara ẹ̀ bí life ṣe wà nìyẹn so mi ò ní fẹ́ kó ro ọ̀rọ̀ ẹ jù ààrẹ rí jẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ adẹ̀tí gba kámú lọ́dọ̀ náà ṣùgbọ́n tí ẹ̀mí bá wà ìrètí ṣì ń bẹ ṣó understand nǹkan tí mò ń bá ẹ sọ kò ń ṣe fóòtù wọn náà pé gbogbo àwọn iṣẹ́ tó ń kọ́ o ò mọ owó ẹ̀ o ò mọ ń pa ẹ̀ ìwọ nìkan ló ti kọ́ṣẹ́ oríṣiríṣi o ò láṣeyọrí ń bẹ̀ advice mi kò ń ṣe èbú ó dà ìwọ náà sọ èyí tó fi ṣàṣeyọrí ń bẹ̀ kò sí mi fi bú ẹ̀ ẹ́ mi fi bú ẹ̀ sórí iṣẹ́ tó PNC tó lè máa ṣe òun ni iṣẹ́ oṣù ṣó mọ̀ pé iṣẹ́ oṣù ọ̀gá tà ọ̀gá ọ̀tà owó aláàrú àṣekínni owó aláàrú máa pè é tí jíjẹ mímú bá dẹ̀ ti kúrò nínú iṣẹ́ àwọn Yorùbá máa sọ pé àbùṣebùṣe iṣẹ́ ti tán nìyẹn iṣẹ́ oṣù tó bá fún ẹ sálárì wàá róúnjẹ jẹ́nu ẹ̀ wàá dẹ̀ rówó mọ́tò wọ̀ ìwọ náà ti rí yẹn tó bá wá fẹ́ ṣiṣẹ́ oṣù máa lọ ṣe eléyìí tó máa lọ jẹ gbèsè o bí kò lọ ṣiṣẹ́ ní bí àwọn ibi tó ti ń ta oúnjẹ àbí wétà àbí wétírẹ̀sì lọ pé wọn kó lọ fọ́kọ̀pù ṣé wọn pa á yọ ní owó oṣù ẹ̀ kó o fọ́ abọ́ wọn á yọ ní owó oṣù ẹ̀ ṣé o mọ tó fìtẹ̀ lọ ṣe cleaner agbálẹ̀ nínú bank àwọn tó máa ń mọ̀pù lẹ́lẹ̀ tába ti wọ báǹkì táwa bá ti kẹ́sẹ̀ dídọ́ ti wọlé àwọn tó máa ń gbẹ́sẹ̀ wá dànù àwọn tó máa ń fọ toilet wọ́n máa máa wọ uniform kí ni iṣẹ́ gidi máa ní wọ́n pé tó bá ba ìbálẹ̀ jẹ́ bẹ́ẹ̀ four hundred naira nígbálẹ̀ bọ́ọ̀ṣì gbogbo yẹn one thousand yẹn tó bá sì yan àwọn ẹni sálárì kò lè ba nǹkan jẹ́ so iṣẹ́ tó pè ẹ́ láti ṣe ni wo kí ni cleaner àwọn tó máa ń ṣe cleaner máa fa ìṣòro pé iṣẹ́ burúkú ni at least ó ń fún wọn lóúnjẹ ó ń mú oúnjẹ wá sí orí tébù wọn wọn ò jalè advice tèmi kò fẹ́ fún ẹ nìyẹn because ibi tá a bá dé yìí a gbọ́dọ̀ rẹ́rìí jẹ́ kó ń kó ẹ kó ń rú ẹ ẹ kó dáa ìwọ ni kò ti kọ́ṣẹ́ bíi hundred ààrí kókó àmọ́bí tó ń ẹ ẹ ok four ni wọ́n àti four àti gbogbo ẹ̀ èwo ló mú tó yan gàn bẹ́ẹ̀ make up bíi tàǹtí rámọ́tà ni tẹ́lọ̀ gbogbo aṣọ ló bàjẹ́ ó yà túnṣọ mi kí ló kù. ẹ̀rí lọ sun oorun ọjọ́ mẹ́ta tí ọmọ ẹ̀dá ń sùn kò rò wò pé àṣẹ nìyí ṣó nífẹ̀ẹ́ mi mi ò bú ẹ o ọlọ́run rínú mi cleaner òun ló pè ẹ́ ìgbálẹ̀ four hundred brush one thousand lọ́ntà tó bá sọnù tó bá bàjẹ́ inú sálárì lọ ti máa kó lè ní ẹ́ láàrin já lọ àbẹ́wò lẹ́ lọ tún fún má rò bí lọ ronú lé ẹ̀rí mi pé nìyẹn kò tíṣẹ́ rẹ̀ ní kò bá ń ṣe tó ní ṣe. ok ẹ̀rí mi pé báwo ni ok oṣù ọ̀pọ̀ máa lè ṣe gbogbo iṣẹ́ ẹnu lé oṣù ọ̀pọ̀. bẹ́ẹ̀ ni màmú lè ṣe. sórí kò ń ṣe torí iṣẹ́ ẹnu lé kankan ni mo fi fẹ́ gbà ẹ́ bí kò ṣe torí ọmọ mi oṣù ọ̀pọ̀ máa lè tọ́jú ọmọ. ó máa tọ́jú ẹ̀ ó máa ṣe ẹ má wọrí ó máa ṣe ẹ eh, sure. and then again ṣe mọ anything nípa ẹ because kò possible kí n fi ọmọ ti stranger àti property. ẹ fọkàn balẹ̀ lórí ẹ abẹ́rẹ́ tó nókun dì ní kò síbi tó ń lọ hmm. ẹ fọkàn balẹ̀. okay uh, but ìgbà wo ló máa bẹ̀rẹ̀. Ah, gbọ́ ó lè bẹ̀rẹ̀ láti sin náà àbí ó bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí náà. Oh, ok ok nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀ ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ iṣẹ́ by weekend. ok because màá ní láti wá sọ́dọ̀ yín èmi àti yín máa jọ lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn ẹ̀. ok ok at least kí n lè mọ few things nípa ẹ̀. no problem máa wọ̀ kò sí problem ẹ̀ náà wà ok. so by then ó lè wà bẹ̀rẹ̀. kò sí wàhálà. kò sí wàhálà ẹ ṣé gan ni. you're welcome yeah, all right take care bye. máa wọ iṣẹ́ ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ níbi. Ah láì fún ọ létò yẹn. <laughs> ẹ̀rí má wàá lọ sọ́jà ok ma um, list nǹkan tó máa lọ́ra lọ́jà lélẹ̀ so driver and rodent àwọn ló máa gbé ẹ e lọ mo mọ̀ pé ó wà familiar pẹ̀lú around nǹkan tó máa rà so màá fẹ́ nọ́mbà nìkan tó máa pè tó bá ti dọ́jà ìyẹn mọ gbogbo ibi tí mo ti máa ń get àwọn nǹkan so màá fún ẹ nọ́mbà zero nine zero two two nine two two two two two ṣé kí n tún pè fún ẹ bó ti get mo ma. Eh ma so to bá ti doja òun ló máa ló máa mú ẹ káàkiri gbogbo ibi tí mo ti máa gẹ̀tẹ̀ nǹkan ẹ̀ máa ṣe owó sínú àkáǹtì ẹ̀ ṣe bí atm wà lọ́wọ́ ẹ̀. ó wà nílé ma. mú ti máa nà. ok so lọ bá driver and tàwọn ti ń dúró de. ó máa pẹ́ tó bá ní any difficulty kó pè mí lórí phone. Okay ma all right. ó ti jẹun tán ó yá wọ́n bá tẹ́. tó wọ bàtẹ́ tán ni ah. má tẹ̀ nǹkan. nǹkan tó wá ń ṣe láti nǹkan sí. Major, leave it. rẹ̀ mi gan-an ah, burúkú lélẹ̀ ìbáyìí. Ah! ẹ̀rá wo sùsù gbèrò ohun ó bá ti rí ìrìn àgbèrò ohun ó bá ti rí lọ́kàn lọ́kàn ara rẹ̀ lọ́kàn. àmọ́ ìgbàgbé ti ṣẹ̀dá o ẹnìkan bẹ́ẹ̀ tó lẹ̀dá o.

ẹ káàbọ̀ ma. báwo ni ṣé wàá pa ṣé kò sí problem. kò sí nǹkan. mo tiẹ̀ fẹ́. hello baby i'm fine You ń kọ́. mo ṣe dé láti ibi tí mo sọ fún ẹ yeah yeah alẹ́ yìí ni flight mi. no now no no má worry má worry má worry ṣé o mọ̀ ike tí kò bá kojú sùn mo ní fọmọ mi tì ẹ́ yẹ fọkàn ara ẹ̀ balẹ̀ I love you too máa bá ẹ sọ̀rọ̀ later bye. Uh, uh, so èló ló pe owó yẹn. one twenty ni mà. one twenty owó kíni eighty thousand ti tó twenty thousand for each day ó ti wà okay ṣe bí wà tọmọ mi nìkan ni in fact tó bá fẹ́ ṣe dáadáa gan yẹ kó o fi change kalẹ̀ fún mi ni ah owó yẹn ti pọ̀ jù o máa send ẹ̀ sínú àkáǹtì ẹ̀. kò ìjọ̀gbọ̀n ìjọ̀gbọ̀n. àlódì gòbè. ìjọ̀gbọ̀n ìjọ̀gbọ̀n. gòbè. ìjọ̀gbọ̀n ìjọ̀gbọ̀n. àlódì gòbè. ẹ̀rí mi pé o. jọ̀sí jẹ́jẹ́ o. ẹ̀rí mi pé. jọ̀sí jẹ́jẹ́ o. ẹ̀rí mi pé o. jọ̀sí jẹ́jẹ́ o. ẹ̀rí mi pé. jọ̀sí jẹ́jẹ́ o. àwọn mẹ́rin jọba lọ́wọ́ wẹ́wẹ́lẹ́. àwọn mẹ́rin jọba lọ́wọ́ wẹ́wẹ́lẹ́. àwọn mẹ́rin jọba lọ́wọ́ wẹ́wẹ́lẹ́. jọba jọba lọ́wọ́ wẹ́wẹ́lẹ́. àwọn mẹ́rin jọba lọ́wọ́ wẹ́wẹ́lẹ́ meri jaba wele àwọn meri jaba wele àwọn meri jaba wele erin fẹ́ dáadé owó erin fẹ́ tẹ̀ pa ìlú tó bẹ́ fún lábàtà ayọ̀ fẹ́ sí omi lóòrò pé mu yóò ní omi lóòrò pé mu yóò sẹ́ ẹ̀rí mi pé ó ṣọ́ọ̀ṣì jẹ́jẹ́ ó ẹ̀rí mi pé ṣọ́ọ̀ṣì jẹ́jẹ́ ó ẹ̀rí mi pé ó ṣọ́ọ̀ṣì jẹ́jẹ́ ó ẹ̀rí mi pé jẹ́. àwọn mẹ́rin jaba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀. àwọn mẹ́rin jaba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀. àwọn mẹ́rin jaba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀. jaba jaba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀. àwọn mẹ́rin jaba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀. àwọn mẹ́rin jaba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀. àwọn mẹ́rin jaba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀. àwọn mẹ́rin jaba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀. rírí pé ó yàn ṣe jẹ́jẹ́ o. yeah. mà ibo lẹ wà ẹ mú ta. ẹ ra ọ ẹ ṣeun èló ni pọ̀ ah two hundred ni o two hundred ah ṣe bẹ́ẹ̀ ma fọ́ ẹ̀ ń ah ẹ lè bá Eh, fọ́ m'a máa bá mi ṣe márùn-ún fẹ́ ra. Ozowa. Ah. Kiri okay, ó yá. Ah. Ilé ilé gùn o. Ah. <laughs> Ìyẹn ti pọ̀ ju ilé náà ti tó. tí ẹ rí ebi ń pa mí. ebi ń pa ẹ ẹ tẹ́bí bá ń pẹ́ òde wọ kíchìn lọ àbẹ́ òun ń tèmi ah, jọ tí o bá ń ṣe pé ìyá ẹ̀gbọ́n ọpọlọ òpè normal normal normal normal irú ọmọ bíi tiẹ̀ ó jẹ́ kó ti wọ kíchìn kó lọ ṣe nǹkan tó bá fẹ́ àmọ́ tiẹ̀ àǹtí ẹ̀rí o noodles o àǹtí ẹ̀rí o cereal o kí ló dé ṣe fẹ́ pa mí ni. mo dẹ̀ gbóúnjẹ fún ẹ láàárọ̀ yìí mo sọ fún ẹ lọ jẹṣu onírọ̀ epo ni mo fún ẹ o ò lè jẹ. a tún fún ẹ ní èyí tó máa ń jẹ tó máa ń gùn yẹn ó ní o ò lè mú pẹ̀lú gààrí wàá mú kan nú ẹ ní ìdá kó wọnú kitchen kó lọ bu gààrí ẹ àwọn tí wọn tó ẹgan mọ́ mu gààrí wọn ò dẹ̀ kú wọn ò kú wọn sì wà láyé tó kó wọnú kitchen lọ kó lọ mu gààrí ah èwo tó wà mí báyìí tó wà ó ti yé mi <laughs> ìyá ò sí lẹ́sìn òun wá special treatment àbí òun wá special treatment ó lè rí torí lọ́wọ́lọ́wọ́ yìí yálà yá ẹ òun ló jókòó síbí báyìí ṣùgbọ́n ìdá kò wọnú kíchìn lọ kó lọ mu gàrí àbí kó jókòó síbẹ̀ kébi pa ẹ̀kọ́ ọkùnrin hmm. wa pa fàájì mọ́. ẹ̀yọ́ mm, sista ṣé kí n bá yín gbóúnjẹ yẹn wá sí i. Ah. mo yọ mo yọ. Ah, ó ti ẹ̀dá tẹ̀lé ẹ̀ka sùn. lè báwo ni òun àti dọ́dọ̀ nọ́ọ̀sì yẹn mi mà bá ń lè o wọ́n ló ti lọ bí iṣẹ́. mo yọ àfi kó ṣara gírí o àfi kó ṣara gírí gbogbo eléyìí tó ń ṣe yìí kò lè help. ah Eh, torí pé boyfriend ẹ ó fi é sílẹ̀ torí ẹ̀ ló ṣe wá ń ṣe báyìí tọkùnrin kan bá kọyàn ọkùnrin míì lèèyàn máa fẹ́ ẹ̀ nítorí pé boyfriend ẹ fi é lẹ́yìn sí ìyẹn ò túbọ̀ sí pé òpin ayé ti dé you just have to move on bọ̀bọ̀ tàdé ń sọ̀rọ̀ nípa ẹ̀ kò ń ṣe pé òun ló sọ pé òun ò fẹ́ àbó òun ò ṣe mọ́ ìyá ẹ̀ ni ò fọwọ́ sí àjọṣepọ̀ ẹ̀yìn méjèèjì ìyá ẹ̀ ló sọ pé òun ò fẹ́ rí mi ẹ̀ látọ̀ tó kí ló wá fẹ́ ṣe ṣé wá fẹ́ para ẹ̀ torí ẹ̀ ni kò lè tó yẹn nà ọ́ òde ìjọ torí ọlọ́run wọ́n ṣe rẹ̀ léṣe. ẹ wo sista ṣe bẹ́ẹ̀ wọ́n á bèbà nígbà tí mo gbóúnjẹ fún wọn láàárọ̀ mo tún ti gbé kan wá fún wọn sí tó sọ pé kí n dá padà nígbà tó bá dé ìjẹun báwo lọ ìfẹ́ lóògùn. bóyá kàdé gbéjáde bóyá rẹ̀ máa tún yá yàtọ̀. yes ma. Okay. Thank you, ma. Thank you, ma. Ah, it's she good, ma, It's she ma. Good, ma. All right, so. We'll take care. Yes, ma. Um, ọjọ́ kan pẹ̀lú ẹ̀rí inú mi dùn láti rí ẹ. inú tèmi so happy. um, actually mi all the time ló máa ń wà lọ́kàn mi láti wá kí yín àmọ́ torí ọkọ tí mo fẹ́ ọkọ mi ò kí láì kí n jáde kúrò nílé at all. ẹ̀rí dúró dúró dúró dúró ṣé wọ́n lo ni mọ́tò tó wà ń of course èmi ni mo ní mọ́tò náà. kékeré inú ẹ̀gàn ni mo gbé wá torí ọ̀nà yín tí ò dáa bẹ́ẹ̀ yẹn ó bá lọ ba shocks mọ́tò jẹ́ ẹ̀dọ̀ pé téèyàn bá máa tún mọ́tò ṣe bẹ́ẹ̀ yẹn owó púpọ̀ púpọ̀ torí ibi tá a máa ń gbé lọ wọ́n máa ń charge wa gan fún servicing. ah ọ̀rẹ́ mi má gbàgbé wa rántí ibi tó ti mọ̀ wá bizabiza sápò àwa náà. ò fẹ́ máa yọjú sí ní bó tó kọ́ mi ṣòro tí bá ti fẹ́ bọ́ta kúrò lé baby the sun is too much you don't have to go out. Eh? you know your skin is caramel you don't have to have sunburn kò kí n jẹ́ kí n jáde ṣe ló máa ń gbé mi báyìí ló máa ń gbé mi gẹ́gẹ́gẹ́gẹ́ ló máa dáná nílé ló máa fọṣọ ló máa ṣe gbogbo ẹ̀ he doesn't like me going out. ah kú oríire o inú mi dùn fún ẹ o ah at least orí bí sọ ẹrù ẹ sí kọ́ ló ń ṣe tàwa náà láìpẹ́ o àmì o. Hmm thank you oh, thank you so much We really appreciate it ṣe mọ nǹkan mi ò like láti dúró pẹ́ àmọ́ torí èmi àtọkọ mi à ń ṣe preparation àti travel so mi ò ní lè pẹ́ bí báyìí. they fit travel. ah we are out of the country. Mm-hmm. ibo lẹ ń lọ. a lọ sí America. Eh? wọ́n ti fẹ́ rí of course. Hey. this is not our first trip. really. Uh, uh, be third abi okay no this is our fourth trip. Ah. wow <laughs> eléyìí tí a dé ń lọ yìí kò ń ṣe pa ti fẹ́ lọ dúró pẹ́ o a kò fẹ́ lọ ṣe shopping maybe like five seven days. Ah. wo ẹ̀rí ṣáàjọ tó bá ti lọ ṣáàmù size mi size twelve ni mo ń wọ̀ bá mi ṣe shopping bọ̀jọ́ ọ̀rẹ́ mi. mo mọ size ẹ mo mọ size gbogbo yín mo bá gbogbo yín ṣe shopping even if it's just two two tough. má ra méjì fún mi o ó mọ̀ pé kò ṣọ̀rẹ́ ẹ̀ ẹ ẹdẹ ń sùúrù ẹ ti ń sọ̀rọ̀ gbogbo shopping ìgbà tí maratọ marathon, fún gbogbo yín ni ẹjọ tí ó máa ń kọ. ó jáde kò ní pẹ́ dé. ah no wonder torí mo wò pé àmọ́ yín sọ̀rọ̀ látara ó jẹ́ pé ó ti bọ́ síta. wọ́n ti ẹ̀fẹ́ mi gan ní visa ni last month. wọ́n fún ẹ kẹ́ mi sọ fún yín náà pé nǹkan bẹ́ẹ̀ wọ́n fi sọ fún yàn. wọ́n fún ẹ wọ́n dìnnà ẹ̀ ní a rí ẹ ń gbà tó ń kárí bọ̀nu má wọ̀rì múlẹ̀.com wọ́n jàre ọmọ ìyá inú mi dùn fún ẹ o inú mi dùn o oríire àdẹ̀dálẹ́ lágbára ọlọ́run ọlọ́run àṣọmọ alálùbáríkà fún wa àtọ́kù ẹ sórí gbogbo àwọn tó bá fẹ́ fún rere á máa jìnnà sí wọn báyìí ni bó àwọn tá fẹ́ fún rere báyìí á máa máa ríre lọ́tún lọ́sìn ni inú mi dùn fún ẹ kú oríire ṣé mo gan. àmọ́ <laughs> ah, bínú jẹnẹrétọ̀ la kò sí ná. Ah, I'm not sure because I'm very hot mo ní láti sorry ẹ má bínú I have to take my leave. Ah, o ṣé ọ̀rẹ́ mi kí ló fẹ́ fún wa. MSP rédèrè oge corporate rédèrè afẹ́ o love me as I love you o how love you as you love me o love me as I love you how love you as you love me ẹ kọrin me as I love you. chamou ok ọ̀rẹ́ báwo báwo ni <laughs> afa ṣe ká jọ lọ jẹun ni àbí báwo. ebi ń pa èmi o èmi ò tí ì lè dá sí yẹn báyìí o ah. ok ṣe kí sáré jẹun ok torí ọ̀rọ̀ wa pọ̀ ta ìfẹ́ sọ so ó bẹ́ẹ̀ tà kí n sáré fi nǹkan kan sẹ́nu. Oya, oya, oya, oya. ẹ mọ̀ pé ó ti yá wa eré ni mò ń ṣe mí láti bí síbi láti bí síbi ẹ rí mi láti bẹ̀rẹ̀ tẹ̀sẹ̀ sọ pé ẹ mọ̀ kó ti yá mi ẹ bó ń jẹ jàre ṣé tí máa bù sórí inú mi. wọ́n lẹ̀ àkókò nǹkan náà kò yé wọn. kí ni wọ́n tún wọ gbogbo gbogbo ẹ bẹ bẹ máa fọ fọ ẹ máa fọ oúnjẹ gbá kínní gàrí tẹ bá fọ bó ṣe wà máa rà á ẹ máa rà á ni mo sọ fún yín. ìyá ẹ̀ ni kó bá mi bí léèrè kí ló ṣẹlẹ̀. ó mọ̀ tọkùnrin ni yàrá òde ń ṣòkúta pípé nǹkan tó ṣe yìí ó máa tì mí síta o. mo sọ pé i'm not in the mood can't you get that. ọmọ olórí burúkú ọmọ máa ń ṣàǹfààní yẹn jábọ̀ sọ fún mi pé ìwọ fẹ́ mọ́ ni. gbèrè kí ló wọlé. ojú mi. ojú bẹ́ẹ̀ ojú bá o. ó ṣépè ìyà ẹni ìyá dẹ̀ máa jẹ́ ni wo sójà ni màá rántí ọmọ àná ẹ̀ pa ni. for sure with sense agùnmáyé ni unlimited speaker. wá mi ò wá mi ò bá ń ṣeré o tó bá múnú bí mi mo máa pa ẹ́ dànù. wọ́n ní ojú mẹ́rìndínlógún olójú ẹ̀dá tí kan bá yẹ ọmọ tó bá ọmọ ojú gbọ́dọ̀ mọ̀ ó ti wá débi pé kẹ́mi fi ohun dùn mí báyìí nísìn wọn. ó oh, ìyẹn ni pé kẹ́mi náà rí jàrìjàrì tó gbogbo fẹ́. ṣé kò ń ṣe pé ẹ̀kọ́ ló wà ní ìdìbò ṣe ń bàjẹ́ lára sísá mi ní gbogbo ìgbà yìí. ẹgbẹ́ yìí ta lè rí ẹ̀jẹ̀ rí bá mi gbọ́nú. ládùúgbò mo ṣe gbàdúrà sọlọ́run sọ́nà tó jẹ́ kó lóun fi sọ fún mi lélẹ́yìí. I am still your one and only wife. àbí ṣé torí ẹni tó gbóyún ọkọ fódì nọ́mbà tó fẹ́ gbóyún ọ̀lẹ̀ fónígbàjámọ̀ yìí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 mi ò níyá mi ò ní bàbá mọ́ mo gbà pé ẹyẹ oníbèjì ti kú. Ah, èmi ò ní kúkú kankan bí ìbá ṣe yíyẹ.